بن عبد الله وعلى آله وصحبه ومن والاه يقول المصنف رحمه الله تعالى في الحديث وعن أبي سعيد الخدري رضي الله عنه أن النبي صلى الله عليه وآله وسلم قال الأرض كلها مسجد إلا المقبرة والحمام رواه الترمذي وله علة وعن ابن عمر رضي الله عنهما أن النبي صلى الله عليه وآله وسلم نهى أن يصلى في سبع مواطن المزبلة والمجزرة والمقبرة وقارعة الطريق والحمام ومعاطن الإبل وفوق ظهر بيت الله تعالى رواه الترمذي وضعفه وعن أبي مرثد الغنوي قال سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول لا تصلوا إلى القبور ولا تجلسوا عليها رواه مسلم حديثي تقول ميجي ترى بلوغ المرام أفون ترى وصفوا عن حديثي تولت أبو سعيد الخدري رضي الله عنه يقول النبي محمد صلى الله عليه وآله وسلم صحيح الأرض كلها مسجد إلا المقبرة والحمام ike ilẹ̀ gbogbo ilẹ̀ mọ́ṣáláṣí ni ọ àyàfi àwọn orí tẹ àti àwọn ilé ìwẹ̀ alimami Tirmidhi àwọn ni wọn gbà wá wọlé hu ilẹ̀. ṣùgbọ́n àbùkù kan bẹ nínú ọ̀nà tí àfẹ́fẹ́ ìbá wa eléyìí tó túmọ̀ sí wípé ẹgbẹ́ wa yìí kìí ṣe ẹgbẹ́ wa fi ẹnu kò lórí pé ó fẹsẹ̀ rinlẹ̀ wọ́n bẹ nínú àwọn olùmọ̀ àwọn ẹni tí wọ́n sọ wípé hadith musnad ni ó sì ń أن tó حديث مرسل مسند بمعنى آه، أنه حديث اتصل سنده إلى النبي صلى الله عليه وآله وسلم من ممكن حديث مسند يعني كي أنا تبا واق وفي بكجة في تفيدنا النبي صلى الله عليه وآله وسلم أما قصدي في حديث مرسل حديث يعني ويكي رفعه غير الصحابي إلى النبي صلى الله عليه وسلم ẹni tí ó tó sàbí ló pa ànábì sọ ẹ sì ti mọ̀ pé tẹni tí ó tó sàbí bá sọ pa ànábì sọ òun náà gbọ́ lọ́dọ̀ ẹnìkan ni nítorí pé wọn jẹ́ sàbí sàbí ló rà ànábì sallallahu alaihi wasallam ẹni tí ó sì rà ànábì kò lè láǹfààní àti gbọ́rọ̀ ànábì sallallahu alaihi wasallam ó jẹ́ pé ẹnu ẹnìkan ló ti gbọ́ ṣùgbọ́n kò sọ fún wa ẹni tó ń gbọ́ lẹ́nu rẹ̀ ń ṣe lọ́kàn sọ pé ànábì sọ̀rọ̀ wá àríwá àdìsẹ́lẹ̀ sọ pé tó bá ti jẹ́ pé ẹni tó gba yẹn wá ọba nínú àwọn yẹs àwọn àwọn ará àwọn kì í ṣẹni tá a máa gba ọ̀rọ̀ rẹ̀ sódodo kí ló dé tó ọ̀dárúkọ rẹ̀ àìdárúkọ rẹ̀ yẹn ó túmọ̀ sí káàdì tó yẹn jẹ àdéhìká mọ̀sálẹ̀ kò ní jẹ́ àdéhìí tí yóò jẹ àdéhìí àlejò sẹ̀rí irúfẹ́ ló ti kò lọ́dọ̀ àwọn tí wọ́n nímọ̀ nípa àdéhìí wípé àdéhìí mọ̀sálẹ̀ lẹ́sẹ̀ bí hujja àdéhìí mọ̀sálẹ̀ kì í ṣe dá àlejò sẹ̀rí nítorí pé ẹni tó gbà wá kì í ṣẹni tó rà nàbì àríwá alaihi sẹlẹ òun gbọ́ sẹni ẹni tó gbọ́ ni sẹ́nu ànàbì sallallahu àríwá wasallam sẹlẹ kọjá pọ gbọ́ sẹni ẹni tó gbọ́ sẹni ẹni tó gbọ́ láti látọ̀dọ̀ ànàbì àríwá alaihi sẹlẹ. torí ẹ ló sì jẹ pé wọn ní eléyìí ní àléébù tó wà ní ara àdéhì yàtọ̀ sílẹ̀ yìí àdéhì ti wá nínú Sahih Bukhari àti Muslim níbi táwọn sallallahu alaihi wasallam ti sọ irú ọlá àti àdúlọ tọ́nà wọn bá ṣe fún un lórí gbogbo ọjọ́ yòókù lórí gbogbo àwọn ànábì tó síwájú nínú rẹ̀ òun náà ní pé ju'ilat liya al-ardu masjidan ọlọ́wọ́n bá ṣe gbogbo rẹ̀ fún mi ní mẹ́tẹ́láṣí nínú ìgbà wa mi wọ́n ní ju'ilat liya al-ardu masjidan wa turbatuha tahura fa aynama adrakat rajulan min ọlọ́run bá ṣe gbogbo rẹ̀ fún mi ní mọ́sálásí ó sì ṣe èrùpẹ́ rẹ̀ fún mi ní tó má tó ṣe fọ ara má torí náà gbogbo ibikíbi tí òun bá ti bá ẹnìkan nínú ìjọ mi mọ́sálásí jẹ́ rẹ̀ eléyìí ó ti fi hàn wá pé gbogbo rẹ̀ pátákáàfà lọ́lọ́run bá ṣe ní mímá fún ànábi sallallahu alaihi wasallam a sì máa ń pé eléyìí báyìí nǹkan kan ní tọ́lọ̀ fún ànábi ìgbọ́n tí gbogbo lẹ̀ ọlọ́run ṣe ní mímọ́ fún wa ìdí ni pé àdéhùn ẹ̀ka náà nínú ẹ̀yà mi kàkà yìí ànábì ti fi hàn wá pípé gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ àmì àjùlọ fò bẹ́ẹ̀ náà ló tún jẹ́ gbogbo ẹni tó tún jẹ́ ọmọlẹ́yìn o pé gbogbo o tí bá ti bá ọ̀kan nínú ìjọ eléyìí jẹ́ ìgbà tó gbòòrò èyí òun tako fífẹ́ àti gbígbòòrò rẹ̀ níbi tó ti ń là yé wa wípé yẹ wọ́n ti sọ fún wa kí gbogbo lẹ̀ bó ti ṣe fẹ̀ tóyún ohun tó máa ní ká lè kírun nínú rẹ̀ kì í máa ṣe gbogbo lẹ̀ o àwọn ìdìkan tó wà tá a yọ kó mẹ́ òun náà ní gẹ́gẹ́ bíi alimakobọ́rọ́ orí tẹ́ bákan náà ilé wẹ̀ eléyìí túmọ̀ sí pé ọ̀rọ̀ àkọ́kọ́ yẹn sani bisalòlá àbísọlá sọta àkókò gúnrégé yẹn àdéhùn náà ẹgbà wọrọ sọfẹ tó gbòòrò láti ti màá nínú òfin ṣẹ̀ríà ibi àlàám yẹbùkọ àlẹ ọmọmìhì àti ayọrìdá máa ń kọ sọsọ ẹni tó bá wá lófin tó fẹ̀ tó gbòòrò náà máa lò lórí bó ti ṣe fẹ̀ tó bó ti ṣe gbòòrò títí tí ẹ̀rí kan yóò fi wá yóò fi wá sọ di ti àyọkúrò nínú rẹ̀ torí ẹ̀ ẹ̀rí eléyìí wá láti wá ṣe àyọkúrò nínú ẹ̀rí alákọ̀ọ́kọ́ tí ẹ̀rí kan bá ti wá wá tó ṣe àyọkúrò nínú ẹ̀rí tó fẹ̀ tó gbòòrò ẹ̀rí tó fẹ̀ tó gbòòrò yẹn á máa lò lórí ntẹ́yàtọ̀ sí tí wọ́n yọ kúrò nínú rẹ̀ ẹ̀rí tó fẹ̀ tó gbòòrò yẹn wọ́n á ní jẹ́ ẹ̀rí tó fẹ̀ tó gbòòrò mọ́ nínú òfin ṣẹ̀ríà á máa pè ní dalilu nàám dalilu nàám mi mọ̀ yọ jẹ́ ẹ̀rí tó fẹ̀ tó gbòòrò ṣùgbọ́n tá a ti là ẹ̀rí tó fẹ̀ tó gbòòrò ṣùgbọ́n tá a ti là a ti là á lè sìn pẹ̀lú wípé gbogbo lẹ̀ pátákáàfà lọ́nà wọn bá ṣe ní mẹ́tíláṣí fún ìjọ anabi Muhammad sallallahu alaihi wa sallam àyàfi orí tẹ àti ìbùwẹ̀ tó bá jẹ́ pé ẹ̀gbá wáyé báyìí wọ́n máa fẹsẹ̀ ní lẹ́nu kò bá jẹ́ pé àyọkúrò yẹn tẹ̀lé bẹ́ẹ̀ ṣùgbọ́n a ti mà wípé kò fẹsẹ̀ ní lẹ́nu bí kò túmọ̀ sí wípé kò fẹsẹ̀ ní lẹ́nu níbòmí ọ̀nà tó bá wáyé kò jẹ́ ọ̀nà tí ó gbórégé kò túmọ̀ sí pé òfin kan pàtó ètí ẹ̀rí kan pàtó tó ṣe pọ́nà tó bá wà kò fẹsẹ̀ rìn kò túmọ̀ sí pé òfin tó mú àyàn kọ́ kò sí bá a ti ṣe lè lò nítorí bá a ti nà ibi ìgbé sọ̀nà kan lẹ̀ rí máa gbà wá ó lè mọ̀nà míì wá àìrí ṣiṣẹ́ lọ́nà yìí kò túmọ̀ sí pé gbogbo àyè láti lè gbogbo àìpátá láti lè kírun wàhádà min ni'matillahi ala ummati muhammed sallallahu alayhi wa sallam nínú ìdẹ̀rọ ọlọ́run tó ṣe fún jàǹdà sallallahu alayhi wa sallam àwọn ọjọ́ tó síwájú yẹn nínú ìfìyàjẹni tó náà bá fi ṣe tó fi ṣe tiwọn òní wípé èyí ṣe gbogbo àyè wọn ti lè kírun tí ì bá ṣe ibùsẹ̀ sí wọn kò síbi tí wọn ti gẹ́gẹ́ bí tọ́wọ́ alákọ̀ọ́lẹ̀ lọ́dọ̀ sáǹkà lọ bíbélì wọ́n ní wọ́n gbọ́dọ̀ sí sínágọ́gù inú yàrá nígbà tó náà sínágọ́gù tẹ̀lé ìtumọ̀ sí wípé subhanallah ìdẹ̀rẹ̀ ọlọ́run tó máa ń ṣe fáwa wípé gbogbo lẹ̀ ní kíláàsì wọ́n á jẹ́ ilẹ̀ gbáyàwó lẹ́tẹ́ni lẹ́ńkírun ẹ̀rọ àmọ́sí rẹ ní kẹ́tẹ́ ìkírun lórí ẹ̀pẹ̀ kò sí wàhálà tẹ̀lé ìfihàn wá pé ìdẹ̀rẹ̀ ọlọ́run tó máa ń ṣe fáwa wọ́n ṣe gbogbo lẹ̀ fún anamọ́síláṣí kò túnbọ̀ sí kíkọ́ pa àwọn mọ́síláṣí tì wọ́n tẹ̀lé bá ti sọ pé gbogbo ibi tí wọ́n bá ti báyìí náà ní kéèyàn ti kéèyàn kò túnbọ̀ sí kíkọ́ pa mọ́síláṣí tì àpọ̀ nítorí pé anabi sọlọ́lá àlùwà àlùsẹ́lẹ̀ wọ́n ní ọ̀pọ̀ lùsọ̀rọ̀ ẹ̀fẹ̀ rọ́jòlè nàìjíríà bàtà ń sọ nígbà tó bá ti ń tòṣì mọ́sálásí tó yẹ pé ní pápá lọ wà òsibí tó sì lè kí ọ̀rẹ́ bàtà wà ń tòṣì mọ́sálásí ọ̀wà ńlé ọ̀hán gbé ayọ̀ máa adúlọ́kẹ́ lọ́jọ́ lẹ́mí ọmọdé sọ̀rọ̀ àti kẹ̀kẹ́ mẹ́rin sílẹ̀ wọ́n sọ pé ẹ̀rí tí ó fẹsẹ̀ rí nà tó lágbára ni ṣùgbọ́n ó lò níbi tí ọ̀tọ́ kà sí. bàyìí là kíkálukọ́ ọmọ tó kọ́kọ́ máa kírun yàrá rẹ̀ náà kíkálukọ́ ọmọ tó kọ́kọ́ máa kírun níbi tẹ́ rẹ̀ kí á láǹfààní ní kíláàsì rẹ̀ ní àwọn òfin orí àwọn ẹ̀rí òfin tó wà nù sílẹ̀ àwọn ẹ̀yí takora wọn tàbí kọjá pa gbọ́ iye tiwa dorí kodò kọlọ mẹjọ akọ yìí kọ mẹjọ ká gbọ́ iye tiwa dorí kodò torí ẹ eléyìí túmọ̀ sí pé ká lọ fún ìmọ̀ kíláàsì eléyìí ló fún wa ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ yìí pé àwọn abìkan tó sùn ní kíláàsì kàkíọ̀ kò sí wàhálà bẹ́ẹ̀. tọ́ kàkíọ̀ ní gbogbo àyè eléyìí lọ́jọ́ tí òfin mú wa ṣùgbọ́n orí tẹ ẹlọ́kọ́bọ̀ lẹ́yìn fi hàn wá pé nínú tó fi ẹ̀sìn Islam mú wa òun náà ní pé ìyá ọmọ kú orí tẹ lọ́yẹ̀ fún ọmọ tí wọ́n orí tẹ lọ́yẹ̀ fún tí wọ́n torí ẹ̀ lẹ́sìn máa rí nínú àwọn àdé àwọn ọkùnrin jẹ má màkàbáwà màkàbáwà màkàbáwà màkàbáwà. yéésì kọ́bùrù kọ́bùrù kọ́bùrù kọ́bùrù kọ́bùrù kọ́bùrù sàárè sàárè sàárè sàárè tó bá gbọ́n la fẹ́ ṣe jẹ́mu aṣọ kékeré ni kóbò àwọn sàárè ẹsẹ̀ òkè sàárè ó lè wà níbikíbi tó ṣùgbọ́n màkàbárọ̀ ayé màgánú yuqbaru fihi mawtal muslimin àyíká tó ti pa àwọn sin àwọn òkú mùsùlùmí sínú. eléyìí ni wọ́n ń pè ní kíni makobara tọ́ kí ẹ̀rọ ti ti sọ yìí pé mazibala majizara mazibala ibi tí wọ́n dalẹ̀ sí akita majizara ibi tí wọ́n ti ń pẹ́ran ibi tí àwọn alápàdà tí wọ́n ti ń pẹ́ran bẹ́ẹ̀ náà ni makobara eléyìí túmọ̀ sí pé òfin ṣẹlẹ̀ àti wàá lọ sí ìta máa ṣe àwọn òkú wa sí orí tẹ orí tẹ kìí sì ṣèbí tí wọ́n ti máa kírun orí tẹ kìí ṣèbí tí wọ́n ti máa kírun bẹ́ẹ̀ ni ìbàjẹ́ púpọ̀ fẹsẹ̀ rìn rẹ̀ rí mi wá fẹsẹ̀ náà kíláàsì lórí tẹ lórí rẹ̀ àbọ̀rọ̀ kọ́mọ́ kíláàsì lórí tẹ nítorí kọ́mọ́ sùn mọ́ pé àwọn sàárè yẹn là ń bọ̀ wọn má jẹ pé yóò jọ yìí pé àwọn sàárè là ń sìn torí ẹ ẹ̀yin sì ti nà ibi tí sàárè bá ń bẹ ńlẹ̀ tá a bá kọ́ mọ́tíláṣí lé lórí tó bá jẹ́ pé sàárè yẹn lọ́kọ́ síwájú a gbọ́dọ̀ wo mọ́tíláṣí yẹn tó bá sì jẹ́ pé mọ́tíláṣí ló ti kọ́kọ́ wà náà wá gbé òkú ọ̀bẹ la sín bẹ̀ ọ̀ràn yẹn ni pé ká wú òkú yẹn kó mọ́tíláṣí yẹn èyí tó bá kọ́ síwájú kò ní ẹ̀sẹ̀ kù láàrin mọ́sálásí àti tàrí. torí ẹ̀ gbogbo nǹkan tó lè sún ni má ẹ̀ṣẹ̀ ànábì títí náà lọ́dọ̀ àwọn kọ̀ọ̀kan hàn àwọn ní ìdí tó fà á tó fi kọ̀ fún wa láti kírun ní orí tẹ́ òun náà ní ànàjà àgbà pé ẹ̀gbin ẹ̀gbin ẹ̀gbin máa wà lórí tẹ́ gẹ́gẹ́ bí egun òkú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí dáhùn làwọn wò bọ̀tún náà àwọn olùmọ̀ nípa tàwọ̀hìn àwọn sọ pé rárá nítorí ju eléyìí lọ ni wọ́n wò fún wọn sọ pé ká má kírun lórí tẹ abẹ́ tilẹ̀kùn tó lè gbé ni lọ síbi ìkàtẹ̀bọ̀ sọ̀rọ̀ láti ti mọ̀ pé gbogbo ọ̀nà tó lè gbé ni lọ síbi ìṣẹ̀bọ̀ sọ̀rọ̀ lànàbí wa sọ̀rọ̀ bá àríwá sẹ́lẹ̀ síbi. wọ́n bá jọ pé sàárè lẹ́sìn wọ́n bá jọ pé àwọn tó wà lórí tẹ́lẹ̀ ń lófin ẹ̀sìn islam ṣe dín nílé torí ẹ̀ àìkírun ní oríjẹ kọ̀tọ́kákírun ní oríjẹ nínú hadith bákan náà kọ́mọ̀tì ẹ̀dórí tẹ́ wọ́n dẹ́gbẹ́ sàárì kan àbọ̀rọ̀ kírun dì rẹ̀ àbọ̀rọ̀ kírun ní dì rẹ̀ yẹ́sọ̀ orí tẹ́ ni wọ́n ṣe ṣùgbọ́n agboolé yín lẹ́sìn àwọn òkú yín sí ẹ gbọ́dọ̀ kírun nídìí àwọn tààrí wọ̀nyẹn eléyìí jẹ́ ọ̀kan nínú ìtumọ̀ méjì táwọn olùmọ̀ tí wọ́n fún àdéhùn ànábì sallallahu alaihi wasallam gbígbé la taj'alu buyutakum qubura ẹ má sọ àwọn eléyìí di àwọn sàárè ẹ má sọ àwọn eléyìí di àwọn sàárè torí pé gbogbo ilé tí wọ́n bá ti kírun nínú ẹ̀ ó ti di sàárè. limadha nítorí pé ẹni tó wà nínú ẹni tó wà nínú sàárè kíkìrùn torí rẹ̀ kílè rẹ̀ náà má di sàárè fún ọ wà á yìí bọ akíkìrùn nínú sàárè àti nídìí sàárè torí rẹ̀ ẹ má sọ lẹ́yìn di sàárè ẹ má kírun nínú lẹ́yìn eléyàá jẹ ẹ̀kọ́ fún wa lórí pé àbọ̀rọ̀ kírun ní orí bẹ́ẹ̀ wọn á sọ pé kúta àwọn gbé lọ sí orí sẹ́yìn àwọn àwọn àwọn òtún ìrántí kírun sí la kí àwọn ti gbé lọ sórí tẹ ẹgbẹ́ jáde kúrò lórí tẹ kẹkírun sí la ẹgbẹ́ jáde kúrò lórí tẹ kẹkírun sí la tí wọn kọ mọ́sálásí sórí tẹ ńkọ pọtọ pọtọ kún ọkọ mọ́sálásí sórí tẹ nítorí kálíbà dínà àṣírí bílẹ wàlhámà alhámà ọ̀nà nílé wẹ̀. ilé ìwẹ̀ ètò ṣe pé omi tí wọ́n máa fi wẹ̀ ń bẹ̀ wọ́n ń pè ní omi tó gbóná ilé ìwẹ̀ tó jẹ́ pé fi wẹ̀ nínú rẹ̀ jẹ́ omi gbígbóná inú wọn pè ní hammam láyé jọ̀hún ilé ìwẹ̀ kì í sì jẹ́ aládàáni èyí sì jẹ́ tilé kan ó máa ń jẹ́ ilé ìwẹ̀ gbogbogbò ni ilé ìwẹ̀ gbogbogbò tó ṣe pé irú wa ògiri kálukọ́ wẹ̀ rẹ̀ yóò sì jáde lọ. torí ẹ̀ lànàbí wa sallallahu alaihi ni wọ́n ti sí ilé ìwọ̀ fáwọn obìnrin olùgbàgbọ́ òdodo láti máa wọlú àwọn ilé ìwẹ̀ bẹ́ẹ̀ nítorí pé ilé ìwẹ̀ yẹn ó wà lọ́nà tó so pé tí wọ́n bá ń wẹ̀ tẹ́mi bá ń wẹ̀ á lè máa wúra wa á máa tó bá lo ìlọ́dì e tọ́sán kàmáàdì ẹ̀yìn sì ti mà wípé tí ọkùnrin bá fi lè lo ìlọ́dì tọ́sán kàmáàdì èyí tó dájú ni pé ní tó bá sàmádì yẹn ààbò ntí ń jẹ́ ìwòwò ọkùnrin náà ní ti ń bẹ láàrin ìdodo sí orúnkún méjèèjì ìdínú tó fi jẹ́ pé ọkùnrin ọtọ́kùn ọwọ́ bẹ̀ làkín pẹ̀lú kọ̀ǹdíṣàn yìí pé kọ́jẹ́ pé ó ti bo ntí ń bẹ láàrin ìdodo rẹ̀ àti orunkun rẹ̀ méjèèjì bẹ́ẹ̀ náà ni ọwọ́ àfilẹ̀ títí ó fi wẹ̀ kò gbọ́dọ̀ mú aṣọ yẹn kúrò nígbà tí bá ń wẹ̀ nítorí pé ọmọ ẹ̀yà rẹ̀ tó náà ń wẹ̀ bó náà ti san mára nù wọ́n náà san mára ètò túmọ̀ sí pé nítorí wà lókè ìdodo rẹ̀ àti nítorí wà nísàlẹ̀ orunkun rẹ̀ tí ọmọ ẹ̀yà rẹ̀ bá rí nǹkan kò rí òhò ní ọkùnrin nítorí pé tí obìnrin bá bo ti ń bẹ láàrin ìdodo àtúrúsùn rẹ̀ ọdọ àdúgbò gbogbo nǹkan yóò kúnà kọ ìhòòhò ní nítorí ọ̀rọ̀ anábì ọsùnlùmọ àríwá àlùsẹlẹ tó ní àlọ àtọ àwòrán ìhòòhò ní obìnrin torí ẹ lànà ìṣòlùmọ àlùsẹlẹ náà ọgbà rárá wọn ọgbà rárá tí obìnrin kan wọ ilé ìwẹ̀ gbogbogbò àti pé obìnrin tó bá dárú ẹ wò ó ti fa ti ń bẹ láàrin rẹ̀ àti Ọlọ́run ọba yá ìyẹn ni kíkọ ọmọ lọ́nà tó yẹ pé ẹlẹgbẹ́ rẹ yọ máa rí ọ yọ máa wọ̀ ọ́ yọ máa wọ àyà rẹ yọ máa wọ ọyàn rẹ yọ máa wọ gbogbo ara rẹ tó ti kó bìn ni kó ti kó ti sán ẹ̀sìn Islam ọgbà fóbìnrin yàtọ̀ sọ́kùnrin nítorí pọ́kùnrin yàrá owó tiẹ̀ láàrin ìdodo náà ní sí méjèèjì nítorí wọn gbà lérò pẹ̀lú rẹ ní irú iléèwẹ̀ yẹn iléèwẹ̀ tí kálukú máa ń lọ iléèwẹ̀ gbogbogbò sọ pé ìwẹ̀ tiẹ̀ tó ń wẹ̀ kò dé mi lọ́pẹ̀ mi and o lè rí mi èmi náà sì lè mo lè rí ọ but àsìkò tá à ń wẹ̀ lọ́wọ́ yẹn kálukú ti ṣe kéèyàn ó ti sàn nǹkan mọ́ ara lọ́nà tó fi bo ìhòhò rẹ̀ ṣùgbọ́n àwọn iléèwẹ̀ tá à ń lò láyé ìsìn kan pẹ̀lú kan àbí jù lọ àbí ilé kọjú sí mi ń kọjú sí ọ ó lè jẹ ojúlé mẹ́jọ ó lè jẹ ojúlé mẹ́fà ó lè jẹ ojúlé mẹ́wàá jù bẹ́ẹ̀ lọ tó ṣe pé ó ní àwọn léwẹ̀ ó lè jẹ léwẹ̀ kan ó lè jẹ méje ó lè jẹ mẹ́ta ó lè jẹ mẹ́rin ṣé bí àwọn léwẹ̀ gbogbogbò táyé jọ yẹn làwọn náà rí ni àbí báwo nípa pé obìnrin ọ̀gbọ́dọ̀ wọbẹ̀ rárá ẹ dìímù o àsìkò tí ẹ̀sìn Islam sọ pé àwọn obìnrin kò gbọ́dọ̀ wọ ilé gbogbogbò rárá láyé jọ yẹn ẹ̀sìn islam ò sì fìgbà kan gbà fún wọn pé kí wọ́n yọ̀bùn because má lọ ilé ìwẹ̀ kò túmọ̀ sí pé má wẹ̀ o kò túmọ̀ sí pé má wẹ̀ ṣùgbọ́n wẹ̀ níbi tí kìí ṣe ilé ìwẹ̀ gbogbogbò wẹ̀ níbi tí kìí ṣe ilé ìwẹ̀ gbogbogbò àwọn pé gbogbo obìnrin gbogbo obìnrin láyé ìjọ náà àwọn náà ní wọn nílé alùpùpù nílé tiẹ̀ ó sì rọ kálukú lọ́rùn láti jẹ́ kí ilé rẹ̀ tó wà yẹn kọ́rọ̀ ati sí àyè kan sẹ́kù yóò ti máa wẹ̀. ṣùgbọ́n àmọ̀dájú sáká ìgbé láyé tẹ́lẹ̀ láyé tẹ́lẹ̀ wọ́n kì í kọ́ ilé ìgbẹ́ òde làwọn obìnrin náà lọ láti lọ si gẹ́gẹ́ bọ́kùnrin ti jáde lọ si bẹ́ẹ̀ náà ni obìnrin náà jáde láti lọ si wọ́n fẹ́ báwọn ti bẹ́ẹ̀ ti sọ pé ayé lajú tó ikú wọn jẹ́ kórìí pápá náà lẹ́sùn máa lọ yàgbẹ́ sí lọ́kùnrin àti lóbìnrin subhanallah wọn máa wòra wọn ránṣẹ́ nígbà gbà tá à nílé ìgbẹ́ ńkọ́ sẹ́yìn ló sùn mí ṣé excuse wa nù ó ní kẹ́ ẹ máa wò di ara yìí àwọn òbí lẹ́ even though láyé john kìí ṣe pé báyà wọn ń wo ìdí ara wọn ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ yàgbẹ́ wọn jáde nílé àkọ́kọ́ ní ìgbà tí. ọlọ́run bá kọ́ sọ àyà hijab kalẹ̀ àti mọ̀ pé hijab ti lé lọ́kọ́ pé hijab ta sọ tó sọ̀kalẹ̀ hijab ti lé wípé tẹ bá fẹ́ bi àwọn obìnrin tí kìí ṣe ìyàwó yín ní nǹkan kan fas'aluhunna min wara'i hijab ẹ̀yìn ògiri ní kẹ́ ẹ gbà láti máa bi wọ́n léèrè tó eléyìí kọ́kọ́ sọ̀kalẹ̀ ìgbà tó yá ọlọ́run bá sọ òfin kalẹ̀ wípé kí àwọn kọjá pé aṣọ tí wọ́n máa wọ̀ aṣọ gbàgẹrẹ ni látòkè títí délẹ̀ ya ayyuhan nabi qul li azwajikum wa banatikum wa nisa'il mu'minin yudnina 'alayhinna min jalabibihin dhalika adna an yu'rafna fala yu'layn dhalika adna an yu'rafna mẹ́ẹ̀ ọlọ́ni wíwọ ẹ̀rù gbàgẹrẹ tí ó bu gbogbo ara wọn látòkè títí délẹ̀ yẹn. òun ni ó kéré jù lámì tí ó jẹ kó wọn dá wọn mọ yàtọ̀ báwọn obìnrin àwọn olùgbàgbọ́ òdodo làwọn eléyìí nítorí pé ó ń ṣẹlẹ̀ pé tóbìnrin bá jáde kó lọ sí gbọ̀nsẹ̀ síwájú kí hijabu tó sọ̀kalẹ̀ àwọn ọ̀daràn tí ọ̀lẹ́sìn tó nípa ọlọ́run àwọn fòsà àwọn pòkì wọn máa jáde fọmọ fìtínà àwọn obìnrin tí ń lọ sí gbọ̀nsẹ̀ ìgbà tó lọ́wọ́ bá ti wá sọ òfin yìí pé báyìí báyìí báyìí ní káwọn obìnrin mùmí ni máa múra ó ti pé àwọn ọ̀daràn yìí wọn ò lè wọn ò lè tún máa wọn ò lè fìtínà àwọn obìnrin olùgbàgbọ́ òdodo máa wọn á ah, eléyìí olùgbàgbọ́ mùmínà lélẹ̀ mùmínà lélẹ̀ mùmínà ọ̀hán tó eléyìí ìjọba tó tó ti bí aláǹtí wa ni wọ́n gbálé wọn jókòó yẹn ó nínú àdéhùn anábì wípé mọ́hùn lẹ́hùn nàbẹ̀ kúrú ìdílé ọlọ́run ti gbà fún wa ní ìsìnkú wọn lè máa jáde láti lọ gbọ́ wọn wo àdéhùn tọ́ka sí tọ́ka kọjá wẹ̀ ń léwẹ̀ gbogbogbò gbọ́dọ̀ ní léwẹ̀ tó ti máa wẹ̀ ń lè rẹ̀ náà yéésì dandan léwẹ̀ àmọ́ dandan ni wọ́n rí i pé àwọn bò àwọn gáárù ẹ̀ lọ́nà tó jẹ́ pé ọ̀daràn kan ò ní lè rí ẹni tó ń ètú dáa jù láyè sí nkọ oní ẹni kíkálukú nílé ìwẹ̀ ńlé rẹ̀ kíkálukú nílé ìwẹ̀ ńlé rẹ̀ kó ní ilé ìwẹ̀ ní fúláàtì rẹ̀ kó ní ilé ìwẹ̀ ní àpátímẹ́ǹtì rẹ̀ kó ní ilé ìwẹ̀ ní sẹ́kọ̀ǹtìn rẹ̀ lọ́nà tó ọkàn rẹ̀ ò balẹ̀ nígbà nìkan ọmọ ayọ́ ọmọ ọ̀wọ̀ àkàràmọ̀kùnrin mọ́ ẹ̀yin náà máa tó nígbèsí ayé àwọn èèyàn tí àbí tó yẹ pé wọ́n ń tètè fáwọn ọ̀ka ìwòwò àwọn kún ẹ̀rí pé tílẹ̀ bá ti sú báyìí ọ̀pọ̀lọpọ̀ àtọkùnrin àtobìnrin tó ní wẹ́wẹ́ tó sì mọ̀ fáwọn òpèsè iléèwẹ̀ sílé àwọn nígbà tó bá ti rí pé lẹ̀ sú tí kálukú ti wọlé sùn kálukú ti pọnmi kalẹ̀ yọ abọ́ sáàrin ta yọ paná tó bá múná wá tó bá múná wá gan dìzásítà ni yọ pa iná yìí wọ́n àmọ́ ọ̀rọ̀ mi dà sórí kíákíákíá ẹ̀ sàwọlé a'udhu billah sọ́là dùn sí sọ́là dùn ìwọ̀n pé bóyá lálẹ́ alẹ́ lálẹ́ alẹ́ làwọn kan wò di rẹ̀ wọ́n ti máa sọ pé nine thirty náà ní máa wẹ̀ sọ́là dùn yàrá sì rí tẹ́ bá jáde tẹ́ ẹ máa sọ òyìnbó ẹ máa sọ yà yìí náà yìí kí ni kí yìí ló rọ́ náà la fi sọ yìí pé àwọn sọ òyìnbó túmọ̀ sí pé yẹn lajú ó lè jẹ́ pọ́ gọ̀ ìgbà tí ilẹ̀ ti máa lọ èdè lásán ni nítorí kékeré ẹsẹ yìí túmọ̀ sí pé èèyàn gbanu lọ sídìí lẹ̀ wọ́n á ti láti kàn ti táìmù ẹ̀ fún ẹ pé always nine thirty ẹ̀ thirty wò ẹlòmíì kún wọn láfẹ̀ mọ́júmọ́ ni yóò ti tájẹ́ pé gbogbo ara lé òní ti di ní four thirty five ẹ̀ mọ̀ awẹ́ láàrin ta abẹ́rẹ́ nǹkan mọ́ ọ̀làjú náà dá tọ́lá àdúgbò kan mọ́ ẹlòmíì wọn rọra gáárù asọ ni wọn bá gawé atẹ́gùn lè gbé e so ògbòdì rẹ wọn máa wò ránṣẹ́ sọfánù wọ. àwọn oníṣẹ́ ẹ̀wà tó pé ilé ìwẹ̀ tí wọ́n sì yẹn ó ti pẹ́ débi pé ìtọ̀ tí wọ́n máa ń tọ̀ sí páànù lára ó ti mú kí gbogbo páànù ọdóògùn yá ó ti fàyà bí aṣọ tó ti gbó tẹ́gbẹ́ ò nídìí láti ẹ̀ ti mékì ẹ́fọ́t kàkà tó fi máa rí di ẹni tó lóun wẹ̀ ń bẹ̀ nígbà tó ṣe pé ilé ìwẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ ọmọ sábà nílé nílé ìgbẹ́tẹ́lẹ̀ náà ẹ̀tọ́ àwọn ilé ìwẹ̀ tá a ní náà bó ti dáa tó first class. ilé ìtumọ̀ ti fi àwọn òbí náà àwọn èèyàn tó bá ti ka ìwòwò wọn fún títí náà lánà ìwọ̀nba ẹ̀rẹ́kẹ́ dìnnà pọ̀ láwùjọ ọ̀rọ̀kọ̀rọ̀ ó ti pọ̀ jù ìwòkuwò ó ti pọ̀ jù ìríkúri ó ti pọ̀ jù. àwọn òbí náà ti mẹ̀ṣọ̀ fún ọ̀nà ìjì àmọ́ tí wọ́n yìí pé owó tẹ́ǹgbà wọn fẹ́ẹ́ ṣẹlẹ̀kùn sí yọkàn wà gbayagbayawo báyìí ẹni tó bá ní wẹ́wẹ́ oníkọ́ ọmọ bí ó ṣe bàtírí ara rẹ̀ pélé yìí ọ̀kan wa lé kò sì yẹ wa sí kò sì túmọ̀ sí pa lẹ́sẹ̀ ìgbọ́n àwọn mùsùlùmí wọn gbé wò wọn pamọ́ àyàfi fáwọn ìyàwó wọn àbáwọn ẹrúbìnrin tí wọn ní kápá lórí wọn àìgbé ìhòòhò rẹ pamọ́ síyàwó fẹ́rù rẹ. eléyìí ló túmọ̀ sí pọ̀ yàtà àwọn kí gbogbo ayé ọmọ rí di rẹ ọ eléyìí ló túmọ̀ sí pọ̀ lẹ́kọ̀ọ́ so ó yẹ ká nílé wẹ̀ ká sì máa wẹ̀ ó sọ aburú jáì kí èèyàn méjì ọwọ́ lé ìwẹ̀ àti táì tí wọ́n sọkọ àtìyàwó ara wọn pé kí ló sọnù kí ló sọnù gánà rí especially irú àwọn ilé ìwẹ̀ ayé kò ìwọ sábàǹtẹ̀ òun náà sábàǹtẹ̀ àwọn ilé ìwẹ̀ ń fún débi wípé kò sí ọ̀nà tó fi lè máa wẹ̀ pẹ̀lẹ́ lómi tọjọ́ fún ibí rẹ bẹ́ẹ̀ ni máa kọlu ra rẹ torí kí ṣe ilé ìwẹ̀ mi lọ́nà tó yẹ kó gbọ́dọ̀ gbàdùn èèyàn kan lọ lákòókò kan ẹ̀yìn méjì wá wọ bẹ̀ ẹ sì mọ̀ pé bí ọwọ́ kọlu ra wọn ọwọ́ nura ara ẹnì kejì oríṣiríṣi wàhálà lè ṣẹlẹ̀ gbogbo ojú sì lè bí wàhálà ìsìlámù ọ̀f islam ọ̀fẹ́ kálukú jókòó jẹ́ tó bá yẹ pé ilé kọjú sí mi kọjú sí ọ lẹ bá wà kọ nítorí dáa ni pé kí wọn kó àwọn ilé náà lọ́nà tí gbogbo yàrá kọ̀ọ̀kan fi nílé ìwẹ̀ tiẹ̀ ó kéré jù lọ́nà tí yàrá kọ̀ọ̀kan fi nílé ìwẹ̀ tiẹ̀ kó wọn gbowó rẹ̀ mọ́ wọlé ńlọ́dà jù láti fi séèmù ìhòòhò àwọn èèyàn kó lè bá a máa wà tàpọ́nlé tàpọ́nlé kó o níyé níyì nílé tó ń gbé ó sì ní níyì tó bá pàdé pẹ̀lú ẹni tẹ́ ń jọ ń gbélé lóde lópin ìgbà tí o bá ti rí di rẹ̀ tí wọn náà ti rí di rẹ̀. by the time tó bá ti ṣẹlẹ̀ yìí pé ó ti rí di rẹ̀ wọn náà rí di rẹ̀ a ó ti di mẹ́ẹ̀ẹ́dógún pín ní báyìí àbùkù dénú. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọ̀ká fún torí pé ojú wọn ti fọ́ ẹni tó bá ti lójú ńkọ́ lójú jì. torí ẹ̀ ìbá wá jẹ́ pé irú ilé kọjú sí mi kọjú sí ọ ni wọn ti ilé ìwẹ̀ kan síbẹ̀ ilé ìwẹ̀ méjì ju mẹ́ta òbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí tó burú nínú pé kóbìnrin ti máa ń gbé irú ilé nǹkan lọ wẹ̀ ń lé wẹ̀ èso làdí ti ń sọ ipò ti fanti bẹ láàrin rẹ àtọ náà ọba yà ó nítorí pé àti sọ̀rọ̀ ilé wẹ̀ ètí àti ìsìdá lórí pé wọn wẹ̀ ilé iná wẹ̀ ń wúra yín but ẹ mọ̀ pé lè wẹ̀ ti sìn tóbìnrin tó sì níyì tí ó ti wẹ̀ obìnrin tó rí rẹ pé tó lẹ́sìn kò ní jẹ́ ilé ìwẹ̀ kò ní lẹ́kùn kò ní jẹ́ ilé ìwẹ̀ afasọ́fíìsì lẹ́kùn fún ọ kò sì ní jẹ́ ilé ìwẹ̀ ibi tátẹ́gùn bá ti páànù wo gbogbo ẹ̀dìgbà yà wù nìyẹn o kò ní jẹ́ ilé ìwẹ̀ bẹ́ẹ̀ o tó bá jẹ́ ilé ìwẹ̀ tó pààyàn lé tí wọ́n kọ́ dáadáa láti bẹ̀rù pé pé o lè sí ní hóòrò kò sí tó burú bẹ́ẹ̀ kókó náà lọ wẹ̀ bẹ́ẹ̀ lópin ìgbà tó ṣe pé ńgbà tí ń wẹ̀ ẹnìkan ò lè yọjú wò ẹnìkan ò sì lè rí ńbẹ̀ kò sí wàhálà ńbẹ̀ tẹ́lẹ̀ ìjẹbi ti ṣe jẹ ńbẹ̀ eléyìí jẹ alhamam ó lọ àgbọ́dọ̀ kírun nínú hamam balùwẹ̀ ibi tá à ń ti ń wẹ̀ àwọn olùmọ̀ nípa fẹkà náà ni tó fà á ni pé kò síbà ti lè ṣe ilé tí kò ní lẹ́gbìn nínú kò sí bá a ti lè ṣe tí ò ní lẹ́gbìn nínú ló kéré jù nínú ẹ̀gbìn wọ́n lè máa tọ́ bẹ́ẹ̀ ẹ̀yin ti mọ̀ pé ń bẹ́ẹ̀ nínú àwọn èèyàn kò bá àwọn omi tútù kò bá àwọn omi gbóná kò bá ti tọ̀ kó tó di pọ̀ wọlé ìwẹ̀ tómi bá kọ́kọ́ kàn lára ta ìkan lára ìtọ̀ ní ọ̀kọ̀ tọ̀ so eléyìí báyìí ó máa ń ṣẹlẹ̀ séèyàn púpọ̀ tẹ̀bi táwọn á ń tọ̀ sí yẹn àbá fọ́fọ́fọ́ ju bẹ́ẹ̀ lọ síbẹ̀ lọ́yẹ̀ ká máa kírun lẹ́yìn náà báwo ló ti fẹ́ dùn mọ́ tí wọ́n gan fẹ́ gbádùn tí wọ́n á pé ibi tó ń ti wẹ̀ ló ti kírun á tí èsì kó gun ń jà o lè rátẹ́gùn tó dáa mí bẹ̀ gan dẹ́kun kó kírun ó kì ti fọkànbalẹ̀ ti fọkànbalẹ̀ kò lè rọrùn tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ ń bẹ̀rù wọn làbọ̀dọ̀ kírun ní ilé ìwẹ̀ gé bá a ti gbọ́dọ̀ kírun ní àwòrí jẹ́ tó ǹjẹ́ inú rẹ̀ nìyẹn tá a lè kírun lókè ilé ìwẹ̀ ilé ewe wà sálẹ̀ n'otu wà lókè ọkọ kan nínú àwọn kọ̀kọ̀ hàn àwọn tó pọ̀ jù wọn ni àlè kírun lókè rẹ̀ àti ètò lakin imaamu ahmed rahimahullah wọn ní kọ̀tọ̀ wọ́n ti torí pé ìdájọ́ òkè rẹ̀ náà ti kírun náà ti là kírun nínú yìí tá a bá lò ó lọ́dà yìí tábìlì bá gbé òun wá jìnnà sí gbogbo rubbish and nonsense ẹgbẹ́ jẹ́ pé nsàlẹ̀ ilé ìwẹ̀ ni wọ́n ń tọ́ ọbẹ̀ òkè kúmá wọ́n ń kírun bẹ̀ kọ̀dà bẹ́ẹ̀ eléyìí tó bá jẹ́ pé ilé ìwẹ̀ tí wọ́n ti yàgbẹ́ tó bá jẹ́ pé ilé ìgbẹ́ ńkọ́ ni wọ́n kọ́ mọ́tíláṣí lé lókè àbí déédéé ibi tí ilé ìgbẹ́ wà sálẹ̀ yàrá tẹ́ wà lókè lóde kírun náà kó burú jẹ́ jẹ̀bẹ̀tẹ̀ jẹ́ mẹ́rin torí rẹ̀ wọ́n béèrè pé ṣé èèyàn lè kọ́ mọ́sálásí sálẹ̀ kọ́ kọ́ lè gbé sókè ẹ tó bá gbélé tó ti máa sùn lásán tó wọn ní máa wọ ẹ̀bẹ̀ tó wọn ti ní máa yàgbẹ́ kò sí tó burú mẹ́ làkín èèyàn gbèrú ilé wo nu tí ò nílé ìgbẹ́ tí ò nílé tí ò nílé ìwẹ̀ ẹ dákun tí ó sì bá làákà ìmúlọ́dọ̀ tiẹ̀ pé òkè ibi tá à ń ti ń bọ́ lọ́wọ́ bá sọ̀rọ̀ jẹ́jẹ́ ibẹ̀ náà là ti ń yàgbẹ́ òkè ibẹ̀ ibẹ̀ náà là ti ń kọlura wa pẹ̀lú ìyàwó wa òkè ibẹ̀ náà ní àṣìyà torí ẹ̀ àwọn olùmọ̀ ti sọ pé ìtọ́ dáàbì kò ní pé sámọ̀ pọ̀ kankan lórí mọ́sálásí kakọ mọ́sálásí lórí nǹkan mìíràn ẹtùtù ari náà ní ìsìnkú nǹkan mìíràn tá a bá lé lórí kọ́mọ́jẹ́léwẹ̀ẹ́ ìjẹ́sí ọba ní jẹ́lé rẹ̀ ní ọba tó jẹ́lé ìgbẹ́ rárá o wọ́n ní kí ayé ọ̀wọ́ ní mẹ́tíláṣí gbọ́dọ̀ máa jẹ́ tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ mbẹ́ o sọ́ra máa máa kírun lórí tẹ́ sọ́ra máa máa kírun ní balùwẹ̀ ìjẹ́tẹ́lẹ̀ ìbáyé wa ẹni tó wá lò ní náfìlà kan pàtàkì tó ń gbọ́dọ̀ máa ṣe lọ́jọ́ kan pàtó ní ààyè kan pàtàkì sí sórí tẹ́ títú agbẹnijáde lóru jimá bẹ̀rẹ̀ oṣù yọ gbórí tẹ lọ iná fila pàtàkì láyé pàtàkì àsọ pé má lọ yẹn náà fílà hàn má lọ yẹn náà fila hàn torí pé ọ̀fúlàn ẹ̀rí kan àti ṣe bídẹ́ à àwọn ò mọ̀ nípa súnà rárá wọn ò fẹ́ mọ̀ parí torí kò sí ń tọ́ sọnù tó yẹ pé nù súnà làwọn ò ti rí Obi àti wọn fáìlì rẹ kò nídìí pé kọlọ lọhùn kọlọ rọsùlù torí ló ti jẹ pé àwọn wọn ní í ṣe pẹ̀lú oríṣẹ́ púpọ̀ síbi pé lé ní bẹ́ẹ̀ pé òun lálàárí pé téèyàn bá ti lè yan náfìlà bíi àdúrà ọgbà kí ni náfìlà náà ń yàn lówó kí ni ń lé ẹnìkan sọ pé òun ti dùn tó owó ló kù <laughs> ẹ̀yin náà gbọ́dọ̀ ọ contradict ara wọn bàjẹ́ wúlẹ̀ mi ò ti gùn tó owó ló kù lọ́rùn sẹ́mi pé tí wọ́n bá fún lówó inú sàárè ni ó ti gbà nísìnyí kọ́ lórí gbogbo yẹn sì tún jó a ọ̀dájú kò rí wọn ò pé bíkọ́ sórí wọn bá pé kí ẹ̀mí ti gùn tó owó ló kù lọ́rùn sẹ́mi pé tẹ́mi bá ti gùn tó kí lọ́kàn ikú nìyẹn owó ló wá kù lọ́rùn wọn kówó fún bolo ti máa ná tó àwùjọ bìí tó nítorí de eléyìí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣàdúrà lórí tẹ́ ẹ̀ náfìlà kan àdúrà kan káfa ṣèṣùbà láti bí títí dé gàmbàrí tó gbogbo àwọn ṣèṣùbà yẹn gbogbo ẹ̀ kí ni wọ́n fẹ́ biri folúùs náà ni tìrẹ̀ bídẹ́ àyẹn sọ̀rọ̀ àkùn sọ̀rọ̀ àkùn ní máa ba tẹ́ jẹ́ ni àti pé aburú títún à ń bẹ fún un téèyàn bá ronú nípa rẹ̀ yẹn jìnnà sí pé man amila amalan laysa alayhi amruna fahuwa radd gbogbo ẹnikẹ́ni tó bá ti sẹ́kàn tí èsì àwọn alápá láṣẹ ànábì nù sallallahu alaihi wasallam tí èsì ànábì ló fi pọ́ láṣẹ fahuwa radd á sọ lù ọ níbi òkú ẹ dàpọ̀ àbùkù olótólé èèyàn sí èèyàn ọ̀pọ̀ èèyàn lé ọjọ́ ẹ sí bóyá àwọn náà kàkà máa fún ni lódòdó ọkà fún ọwọ́ àti èkó dé ẹ lọ pàdé rẹ̀ ń di ọkọ̀ bó ṣe dé tàdé báyìí lọ́wọ́ amódòdó lọ́wọ́ ń gbé bọ̀ gbé fún ó sì rọra gbà lọ́wọ́ rẹ̀ ó sì rún ó sì lẹ̀ mọ́ láyà. àbùkù ni àbí ìsàbùkù. wọ́n mú fúláwà àti I love you I appreciate your travel àìkíní kan ó sì rọra gbà ó sì lẹ̀ mọ́. tí gbogbo ẹni tó bá rí ọmọ ẹ ìjọ tó bá rí ọ ọkọ lé láì bàbá tó kábùkù lò ó. láàrin èèyàn séèyàn kàtó àpọlọ wọ́n wá ti sẹ́ afta gbogbo wàhálà yẹn ọlọ́run àníkíni fọwọ́ god èyí tó wá sí pé èèyàn lọ́kàn lábùkù eléyìí ọlọ́run tó fẹ́ gba yìí lọ́dọ̀ rẹ̀ tó fẹ́ wá àlìjánà àlìjánà padà fún ọ á sí ọ̀run níbi dé àlàyé yẹn pé àbùkù tí ọkàn wọn ọ̀pọ̀ kọjá sísọ tètè jáwọ́ ń bẹ̀ lọ àmọ́ lọ kírun lórí tẹ́ àmọ́ tá à ń sọ fún ọ pé kì í sọ̀dà gbọ́dọ̀ ti jẹ́ wẹ̀lì olùjẹ́wẹ̀lì yìí ṣẹ̀fà tí wọ́n pè wọ́n lé yorùbá ẹ̀sìn máa kọ́kọ́ lọ́kọ̀ àwọn tó ń pè náà àwọn bídíà bíi tiwọn náà ni tó ti kú àbí òye wa tòbó ló ń bídíà kò lè kankan àfi ẹni èso tẹlẹ ìjẹbù sì jẹ mẹ sọra o tó tó tó tó ikú wọn kọ nákẹlẹ kan ikú inú balùwẹ̀ láti yẹn náà ọkà mẹ́ẹ̀ẹ́dógún ni àmì sálámà àfi ní parí kí lọ wá fẹ́ fi kí lọ tó níbi tí sílá kírun láti ti yọ rìn ẹnu àwọn lórí kó kírun yọ ọ̀ wọn ni ní ah, baba tó fún wa ní náfìlà yẹn wọn ni kèé bá tì ní yóò ti wá bá tì èsù ló ń pè èsù ló ń pè mẹ́ẹ̀ ọ̀ṣọ́ra fún tí ọ̀dà ẹ̀sìn pé jọ́rọ̀ ilẹ̀kùnlé yẹn ọ̀gbọ́n lẹ́sìtìlẹ̀ gbogbo lẹ̀ lọ́lọ́run ti mẹ́sìláṣí àmọ́ àwọn àyè kan wà ó pé àlàyé ìyókù tó máa wá nínú ti ń bọ̀ wájú. lọ́wọ́ bá wa lọ lórí àgbọ̀yé ẹ̀sìn rẹ̀. wọn náà lọ lórí àtúnà tí nǹkan gbọ́ yìí ṣe wà subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. ìbéèrè tó ní sí àgbẹ̀ láńsẹ̀ ìjàmbá gbé òkúta tó ní fẹ́ wọ́n á fẹ́ kí òun ti lára nínú oríṣẹ́ náà kò gbé jáde tí a lè bá wọn kí. ẹgbẹ́ ẹgbẹ́ jáde ni àgbọ̀dọ̀ bá wọn kí o ẹ sọ pé àkìkí ọ̀run lórí tẹ́. náà wàá mú ibi tí wọ́n ti ní káàkiri wá àkèké ń torí pé ńgbà míì ẹni tó fẹ́ ṣe ń tẹ́yìn wò kọ́ta kò fi hàn kí ti dandan ní kọ́ mọ̀ ẹ̀yin lè máa polongo ọjà fún fẹ́ tajà. ọmọ kékeré kan ti ń lọ lé kí ó ló sì ta kó pé anabi sọlọ àṣìlá ti ta nǹkan àbí ká ra nǹkan nu mọ́sálásí wọn náà àrí tó burú bẹ́ẹ̀ jàre máa máa tájà tó wọn káwọn ọmọ yẹn wọn láwọn tó burú ta ẹ ṣe ẹyin ṣe ẹyin sí ọmọ yẹn sáyẹn wọn pé bí wọn fún yẹn torí ìwọ tó bá pé ẹ mẹsẹ o ọwọ akùsùn wà lọ́wọ́ ẹ dàbí ẹni tí òbí rẹ̀ kú wọn alẹ nìkan tá a fi so lórí ẹbí òun ní bóun ti pín ogún bàbá wọn ni pé ìdígi làwọn fi pín lèmọ́mù ńlá bàbá bàbá bọ̀ sàsọ tẹ́lẹ̀ níbi táwọn bá kú ìlànà sẹ̀rí ànàkùn fi pín ogún àwọn ẹ dàpọ̀ ṣé bàbá di kèfèrí kí wọ́n tó kú ní wọ́n di kèfèrí kí wọ́n tó kú níta gbọ́dọ̀ sí màá náà ní pé bàbá yẹn bá kú ńkọ́ kí lẹ gbọ́dọ̀ fi tóògùn wọn ìlànà ẹ̀sìn islam náà ni olórí ẹbí sáyàrí pé dìgì làwọn ò fi sìn àwọn kan á ń béèrè pé bóun ní ká ṣe ǹjẹ́ yóò ṣe ni pẹ́ sàlàyé fún wọn pé lókùnrin àti sùkè mùsùlùmí ni bàbá ti ń kú sí ẹ̀yin ọ̀faramọ́ fún fún ogun bàbá yín ní ọ̀nà míì tó takò fún ẹ̀sìn islam wọ́n ní torí kó àwọn kan ti di kèfèrí látòjú ayé bàbá sẹ́másì ni wọ́n pin lánàá ṣẹ̀rí àwọn onírìn kankan mu kọ́ ọmọ rìn kankan mu sámi kọ́ ya kèfèrí kọ́lẹ̀ ẹ̀jọ́ tí wọn àwọn bá ti torí ogún ìjọba àti mùsùlùmí ò nígbà kọ́bọ̀ torí ìjọ tí bàbá kú kẹfẹ rí ni wọn. tó tí yín ní kẹ́ ṣàlàyé ẹ sì dúró lórí àlàyé yín pé tọ̀ bẹ́ẹ̀ islam ti ṣe wí ni làwọn ò sì ṣe tẹ́yìn bá wá lọ pin lọ́nà mi tó takò tọ́ lọ́run tó bá dàbí ẹ̀sẹ̀ ẹ̀yin láì forí fa o kò sí tọkàn bàbá wa ń bẹ̀. Ibi tí wọ́n ṣe ibi tí tó jẹ́ bíi balùwẹ̀ tó bá wà ní ọkọ̀ tí ìdílé àwọn tó wà ní ibi na tí ètí ṣe bẹ̀rẹ̀ wọ́n wà ìgbà tí ètí ṣe bẹ̀rẹ̀ wọ́n wà à ń yẹn ni kíkọ́ wá bòmí lọ́dà náà àmọ́ tó o sọ pé aláǹbẹ̀lẹ̀ ọkọ mọ burú ọba àgbẹ̀kọ ọba àgbẹ̀tẹ́kù bẹ́ẹ̀ nà torí nítorí bá ti súnmọ́ nǹkan kan ìdájọ́ rẹ̀ nídájọ́ rẹ̀ tó lè jẹ́ mẹ́ nà ó lè jẹ́ mẹ́ ọ̀hán fi hàn kàn fi hàn lọ bẹ́ẹ̀ tó dáa bẹ́ẹ̀ nà àríkú sọ. Wọ́n á jẹ́ pé bí wọ́n fẹ́ ṣe ìmọ̀kànlá sí àdéhùn túmọ̀ sàárè wà sí mọ́sálásí lẹ́gbẹ̀ẹ́ báwo níwájú àbí lẹ́gbẹ̀ẹ́ ẹ̀gbẹ́ ọ̀tún ẹ̀gbẹ́ ọ̀tún tí èsè ibi tí kíbla wà àìdá ni wọ́n ṣe wọ́n ṣe òkú síbẹ̀ yẹn àmọ́ kò burú kẹ́kẹ́ òun ní mọ́sálásí sẹ́mi tó fà sọ́mọ fi sin àwọn òkú bá wọn pé kò sí mọ́sálásí ní ìdájọ́ bàbá tó kọ́ mọ́sálásí òun wò pé. Eh, tó ń bá ibi tí kẹ̀tì súnmọ́ kí atẹ́gùn rere ọmọ fẹ́ sùn ó náà ní mọ́tíláṣí and kò yẹ kẹ́ni kankan lu opportunity ju ohun tó ń kọ́ mọ́tíláṣí lọ kọ́dọ̀ ló ní o ti máàkì tó di tẹ́sí ní sínú ìjọba ọba kù tọ́ba wí ẹ ti takò látòjọ ìlà ní ìsìn ọbẹ̀ tọ́ba sì kú ẹ gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ ọ̀dọ̀ sí sórí tẹ́sí kálukú sí ní. torí pé téèyàn bá hùwà tó fi jìyà kò síbi tí wọ́n ti sí tí òsì ní jìyà àbí òye wa wọ́n lè sìn yàn sí mákà kọjá pé iṣẹ́ tí yàn ṣe iṣẹ́ ara Abakaliki ni kò sí tàbí ṣùgbọ́n ìyá Abakaliki náà ni ọ̀dọ́ wọ́n sì lè sìn yàn sí Abakaliki kó wù àtàwọn mùsùlùmí ọmọ àlùjẹ́nà dájúdájú ìkẹ́ àwọn ọmọ àlùjẹ́nà náà ni wọ́n máa rí l'Abakaliki tó wá hàkẹ́. Aleykum salaam. ìbéèrè ni pé àwọn èèyàn ta mọ̀ sí ìjànà wọ́n wa àwọn ẹni tí ọ̀nà yóò wà láti fi pa wọ́n láyé ní nínú ọmọ náà ní science and technology ẹ bá wa sọ oògùn tá a fi máa pa ọ ẹ̀yin gan-an la bọ́ọ̀lù padà sí kóòtù ẹ máa sọ fún wa ń gbàgbá jáde mọ́ síláṣí ẹ sì sọ náà náà. yẹn pé nínú òfin ẹ̀sìn Islam gbogbo tí wọ́n yọ̀ yàn lẹ́nu ìjọba àmọ̀ tẹ̀ fi lè pa wọn sí kòkòrò nǹkan nǹkan yẹn kò sí tó burú mẹ́ kọ́sá àmọ̀ ti jẹ́ nítorí náà sílé wò bí kẹ́ dáná lù wọ́n Islam ọ̀fẹ́ àbí òye wa nǹkan míì tẹ̀ bá àmọ̀ tẹ̀ fi lè pa wọn ẹ̀ fi pa wọn. Aleykum salaam. Àwọn wá kọ́kọ́ sáré yáfẹ́gbẹ̀lé ẹ̀ ṣé àwọn ẹlẹ́ kí ló ní inú ilé ẹ̀ lábẹ́ àwọn obìnrin tó ní pé ó da púpọ̀ kan máa kí ló nílé ó bẹ̀ pé ẹ̀gbẹ́ ilé ẹ̀ sáré wà mẹ́ sọba ti jẹnu yàrá tó wà sísàárẹ̀ yẹn ò sì sí níwájú ibi tó kọjú sí kírun àbẹ̀lọ́ nǹkan máa bẹ̀rẹ̀ àmọ́ tó fà á ti jẹ́ pé gbogbo àwọn Yorùbá gbòòlù Yorùbá yìí gbogbo wọn máa tó sílé sọdọ abẹ òkúkú dá abẹ òye àbùkù tí wọn fi ń kọ fún gbà mí sẹba tó lè ta lé o ẹnitọrọ alẹ gbogbo ẹni ó wù ú tó kí wọn fẹẹ fi sẹba wọn kọ ní nǹkan kan tẹ gbàgbé nígbà tẹ ta lé kẹ gbé nǹkan yín lẹ́yìn ó dùn ó máa wù àdéhùn tó ń bọ̀ tí ó tún sọ fún wa táfi rí nǹkan kan nínú àwọn àbùkù táǹtò fi nǹkan sàárè táǹsìn àbùkù táǹsìn lè náà mọ̀ àríkún sí. àwọn ilé iṣẹ́ pọ̀ sí ìṣòro fún káàkiri sí pé pé iléèwé máa wà lẹ́gbẹ̀ẹ́ kan wọ́n sábà máa ń kọ́ iléèwé àti tọ́lẹ̀tì máa ń wà nínú ilé ní ìyá kan ṣé a lè kírun nínú ilé náà. dáadáa àwọn àwòbò níléèwé wà síbi táǹtò kẹrin. ń gbà mí síbi táwa kọjú sí sí wàhálà ẹ ti mọ̀ pé sẹ́ẹ̀ máa ń wọ ẹ̀yìn sílé wẹ̀lẹ̀ àtúntẹ́ máa ń kírun ẹ̀yìn sílé wẹ̀lẹ̀. ó tilẹ̀ jẹ́ pé gbogbo létà ń kọ̀ kó síbi tí wọ́n ti kọ́ láyé nìyí ṣùgbọ́n láṣẹ sí ìhìnà sí ilé ilé ìgbẹ́ nínú ilé sí ìhìnà torí bá a ti mọ̀ pé lè gbẹ̀yìn ilé kíni ilé ẹ̀ṣẹ̀ tán ẹ̀ ti jẹ́ pé yàní tí ẹ̀ máa ń ní owó tútù láyè tí máa fẹ́ kọ́ lè gbẹ báyìí tí ẹ̀ máa wá sẹ̀dẹ̀ kan tó lọ gbòòrò gbòòrò gbòòrò gbòòrò tí ẹ̀ lọ gbé sẹ́yìn lọ yọ dàbí nà àríkù sọ. ẹ ń wà níbi ìdájọ́ bíi ìjọba ṣe ṣe dandan náà ní kéèyàn rárá o dòdò kíni pé kíni sẹ́nìkan rí ọ̀rọ̀ náà láti sọ pé nínú nǹkan ọlọ́run tó náà tó wọ ibi sẹ́nìkan tó rí ẹ sáà ti tilẹ̀ kù sófin kan tó sọ pé kọ́ sàn kankan má di ibi sẹ́nìkan kan tó rí ọ. tọ́ àmọ́ mú bá ń tẹ̀ka tọ́ máa ń tíráàbù táwọn ọmọ rò kó bàbá olóògùn yọ tọ́ ẹ ẹ dábàá ètò ẹrú yìí kó bá bá bá ń tẹ̀lé àná ó sún náà la pè wọn bàtí ogun la bá nu bá jẹ. àwọn kíláàsì tó máa tẹ̀lé pé tó bá kọ́ ṣe pé tí yorùbá lọ sókè bẹ̀ bóyá ibi tí ó jẹ́ yàrá ní òde mẹ́ta tó ẹlẹ́kùn máa jẹ́ fáwọn tó wà ní kíláàsì ìbàlẹ̀ tó ṣe èèyàn tí kò ní ìfẹ́ tó máa kí òun ní ilé yàrá lókè. àwọn àgbẹ̀ ti gbọ́ lónìí ẹ wò ibi tí ò jẹ́ sẹ́ńtà tọ́ilẹ̀ síbí kì í sáṣe yàrá kan ní ọgbà fa ẹ̀rẹ́ sì ṣe tọ́ilẹ̀tì gbogbo ìsàlẹ̀ fa tí wọ́n wo yàrá mi tí ò sẹ́ńtà tọ́ilẹ̀. nígbà tí ẹ sọ̀rọ̀ àyè lọ ní ẹ̀kọ́ ẹni ká gbọ́ òyìnbó ìyọ̀túnmọ̀ sí pé ọ̀làjú ni rárára lọ́dọ̀ lè túmọ̀ ká bọ̀. àwọn ètò kan tó wáyé nínú Ramadan tó àwọn ọmọ ìyá wa lóbìnrin wọ́n sọ kókó pé àwọn ọmọ ìyá wa lóbìnrin pé wọn ò gbóyìnbó kẹ̀kẹ́. ṣé tí wọ́n bá ti máa ń bá wọn pé alamalala ló máa ń sọ pé yóò sí ìlú ló máa ń sọ. wọ́n á bá wọn kẹ̀kẹ́. tó bọ́ yá àwọn bùkátà sí i. nípa lọ pé gbókè ní ìgbésí wọn bá a ti ẹjọ́ ẹgbàá wa nímọ̀ràn ní sọ́ba ń kéde kó àfẹ́ fi gbèjà yín o ní ọlọ́run lẹ̀ ń léèrè àkọ́kọ́ sẹ́rí wọ́n gbèdè wọn gbèdè kéṣù ni wọ́n pè ní ọ̀la kéṣù ni wọ́n pè lọ́gbọ́n ó dàbí èdè Yorùbá yìí náà because èdè kan ò ju èdè kan lọ lédè but nítorí káwọn èèyàn gba wèrè fún ìbò òun náà ni ọ̀rọ̀ tó Ibn Khaldun ti sọ ó ní gbogbo àwọn èèyàn táwọn kan bá wá mú lẹ́rú táwọn alágbára bá fọwọ́ ọ̀la sí àwọn ẹni tí wọ́n sọ̀dọ̀ lẹ́hùn wọn ò lè ṣe láyé àfikún ọmọ kọ́ọ̀tì àwọn ń tiwọn nínú ọ̀nà tí wọ́n gbà jẹun ọ̀nà tí wọ́n gbà mumi ọ̀nà tí wọ́n gbà wọṣọ ọ̀nà tí wọ́n gbà sọ̀rọ̀ ọ̀nà tí wọ́n gbà sáyé ẹ̀ríkẹ́ tó sàwọn ọmọ nàìjíríà nù àti gbogbo ibi tó yìnbó bá ti wá colonize wọn wọ́n fẹ́ máa ṣèṣe pé kódà wọ́n tún sọ yorùbá gan-an dòyìnbó ṣebí ṣé yorùbá ń ṣe bí ṣe wá di ṣé bí wọ́n wo fáwọn lajú sẹ́ ẹ̀yin yóò máa gọ̀ wọ́n ni kó sì gbogbo nǹkan tẹ̀ ń kà fún làjú pé sọ làjú tiwa o nítorí bá a fẹ́ gbé sí bọ́ọ̀lù ẹnìkan wá fẹ́ fẹ́ ọ wá ní ẹ sípò kíngìlìṣì rẹ̀ kọ̀dá ìbò lọ fẹ́ jẹ tó ìbò lọ fẹ́ fẹ́ náà àbọ̀ ọkọ̀ lọ fẹ́ fẹ́ kàlàfọ́ọ̀lì èèyàn rọ́pò tí wọ́n fẹ́ wá ní kọ̀ọ̀kọ̀ òyìnbó òyìnbó kíni ọjọ́ máa bẹ lọ́wọ́ kọ́lọ́ ní jókòó rẹ ní tọ́lẹ́sì tó bá gbóyìnbó tó gbọ́ bí ọ̀pẹ́ rẹ̀ bí ajẹ́ ṣégeṣe ọlá ń bọ̀ sẹ́yìn lànà bí ní kò wò idha ja'akum man tardawna dinahu wa khuluqahu fazawwijuhu ẹni tí wà á tiẹ̀ tó bá ti ọlọ́run tẹ́sìn rẹ ti ọlọ́run lànà bí ní kẹ́yìn obìnrin wò òyìnbó kíni òyìnbó máa mú àwọn èèyàn lẹ́rú pọ̀ síbẹ̀ àwa ti ka english kún làwọn kà kún london ó yẹ kó travel kọ́ lọ wò wò síbẹ̀ yìí ti ka òyìnbó yìí kún lòyìnbó gan kà kún yìí. ẹ wọ́n pé broken bottle English ni wọ́n sọ London pọ̀ jù àbẹ́yẹn ọmọ bẹ́ẹ̀ ni ọmọ pé ń tẹ́tù ọba dé lu òyìnbó gbogbo gírámà sẹ́yìn kọ́ wọ́n mọ̀ wọ ẹnu rẹ nígbà míì pé òkè ah, ìwé lẹ ti kọ́ ìwé lẹ ti kọ́ àbí ẹ̀yin ẹ máa wo fíìmù wọn kẹ́ gbọ́n tí wọ́n sọ lẹ́nu ṣé English tó ṣe kọ́ lẹ̀ nígbà gbẹ́ lẹ́nu kí ni sọ bá kó òyìnbó kún o bí yìí náà tá à ń kọ́ nínú ìwé òǹkọ́ lọ́gbọ́ lórí o. tí wọn máa sọ ká gbogbo yẹn máa wọ ẹnu rẹ ni ṣe masha allah àwọn òfin àwọn òfin lágbára nìwọ gbọ́ àmọ́ òun tí máa ń sọ tábà gbé sórí skéèlì kẹsì sí lágbára nìwọ nítorí kọ́dà ẹlòmíì kan tí bá gbọ́dọ̀ ṣe sọ lágbára sọ́dọ̀ kan bá wọlé àbí yóò bá kúránì ló ń ké ni. torí délé ó túmọ̀ sí fún àwọn áfíríkà àwọn áfíríkà ẹ bá bá kan ṣe sọ ó ní wàhálà ó ní wàhálà bá àwọn áfíríkà pọ̀ jù èdè màmá wa ń bẹ́ńlẹ̀ èdè ẹni tó tún wá mú wa lẹ́rú àtúnlá fẹ́ kọ́ èdè tó tún jẹ mẹ́sìn wa àtúnlá fẹ́ gbọ́ ṣùgbọ́n ẹ̀ láti fẹ́ gbọ́ dáadáa so a sì máa ń pè àwọn èdè yẹn wàsáì lásán ni wọn means lásán ni wọn wọn gbé wa lọ sí ìdíkà lè kẹ́kọ̀ọ́ ni so kí wọn á nìtumọ̀ yín kí káwọn wá kàkúndẹ̀ pọ̀ lọ kí nìtumọ̀ ká kàkúndẹ̀ pọ̀ lọ ló fi jẹ́ pé làwa rí mú afẹ́kọ́lẹ̀ epo ẹ̀pà láàtà ẹ̀pà gan-an tó wà nù kóró rẹ̀. àmú asọ́lẹ̀ ìyá wa sọ pé ọgbóyìnbó ya gbóyìnbó ọgbóyìnbó kọ òyìnbó lọ fẹ́ bímọ fún nítòbìnrin gbọ́dọ̀ mọ̀ òní pé abdulhalim yìí ṣe mọ kọjá bàbá kọ mọ mi á mọ faramọ ń faramọ kí ló fà ẹni tó wù ọ́ wò ṣé mọ kọjá ìyá kọ mọ mi ṣe nìkan ni ó ní ẹ̀sà. ìfarama kìlọ́fà wọlọ́mà ó sì wá tiẹ̀ lọ síwájú àmọ́ òyìnbó ike wọn gbóyìnbó wọn gbóyìnbó wàlá ó túmọ̀ sí pé àgbọn torí pé téèyàn bá gbọ́n tiẹ̀ ní máa kàfọ̀ nígbà tí bá wọn gbé ọrọ̀ ẹlẹ́rù kárí tẹ ipá sí lọ́wọ́ gẹ́gẹ́ tó túmọ̀ sí pé àgbọn nu èèyàn gbọ́n káka lọ sí skul kún ntí ó di ká mọ báyìí ti ṣe rí ó di ká lajú ó di ká kẹ́kọ̀ọ́ tọ́lọ̀ bá ní ká lè rí nǹkan kan kọ́ńbẹ̀ tá a máa fi jẹun alhamdulillah tó bá máa science and technology tó gbóyìnbó ṣé ìwọ ni wọ́n pè scientist àbí ìwọ kọ́ ni wọ́n pè bẹ́ẹ̀ àtọ́bá gbóyìnbó gidigidigidigidi oṣù wa department náà ti ṣe kẹ́ndù kò lè ṣe kẹ́ndù fáwọn ará yìí ìdá kíni sí máa sáyẹ̀nsì rọ wọn sọ̀rọ̀ sáyẹ̀nsì rọ wa ti kóyìnbó dálẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́ kẹta gbẹ̀nu lọ practicalize it wọn ni ní kò sí material material wà torí ẹ mẹ́jẹ ká fún ntí ò wúlò ká fún lọ́lá lórí tó wúlò àwọn skul tí wọ́n dá lẹ́yìn àǹfààní pọ̀ ń bẹ̀ gan fẹ́ tó bá gbá kọ́mẹ́jẹ kó òyìnbó làwọn kà fún àwa ti kú oṣù kú àwa ní rí kókó nǹkan kan mú kó àwa gba gbé pálí ká wá sẹ́ sẹ́mi kí dá àwọn skul yẹn sílẹ̀ káwọn èèyàn mọ̀ gbé pálí ká ni àbẹ́yẹn ọmọ bẹ́ẹ̀ because ìwọ self employ ara rẹ̀ ìwọ ló tún gbẹlú mi ṣiṣẹ́ àmọ́ bàtí sẹ́yìn tó bá kó ìbò lásán ni wọ́n bá kà fún ọ tó burú ìwọ ló tó pẹ̀lú àwọn tó tó ni gbé páálí ká o sì mọ̀ pé tó bá ti dé ibi tó ń ti wá sí àwọn náà ti kọ́ lọ́wọ́ tó kọ́ gbá wájú lọ ni a ti rí inú àwọn ọmọ tí ń jáde láwọn yunifásitì wọ̀nyí àwọn tó jẹ́ pé ọlọ́wọ́n ọba ó gbà fún wọn orí wọn pé wọn ò fi rọ́ wọn ò fi síwájú. Si ẹlòmíì sì kìí sùn lálẹ́ gbogbo vocabulary ni wọ́n máa há ni wọ́n máa tún practicalize ẹ̀ bí wọ́n ṣe ń lò èyí tó jẹ́ kókó ẹ̀yìn kẹ́míkà kílẹ̀ kílẹ̀ ń pe àwọn studies yẹn lẹ́nu biochemistry lápẹjúwe èyí tó jẹ́ kókó rẹ̀ kọ̀mọ́ kọ̀mọ́ tó bá jẹ́ pé kán wọn ní kí wọ́n rò papọ̀ mọ́ roro kọ̀mọ́ wọ́n kàn ń wí kú lóyìnbó òbí ìlú kọ rẹ̀ nínú Yorùbá tí ó tiẹ̀ fi lè lò ó ọ wá jáde sukù bẹ́ẹ̀ ẹ ó sì gbóyìnbó ń pẹ́pẹ́pẹ́ kí ni irọ́ lásán àwọn mọ̀mọ́ ti ń ṣe sódà wọ́n pa àtijọ́ mọ̀ mí ìjọba ní yunifásitì ẹ wọ́n wà. so káwọn oníbà jẹ́ pé challenge wàláì challenge tọ́ àwọn adùn yìí pọ̀ ju gbogbo rọ́bìṣì ẹ̀ lọ. ìyẹ́ talo talo sekin ní ìbà alágbádá ni ó ti àdínlá ó tẹ̀ pé kí ẹ tí ò bá tún rí sí ń kọ́ kí wọ́n á nìtumọ̀ sukùl tó lọ sẹ́nu kí bó ti ẹ̀kọ́ jẹ́ àmọ́ kí wọ́n á ní pé gbogbo ẹ parí sẹ́yìn bó lásán à èèyàn mú fóònù ẹni tí ń kọ́ yẹn ń gbà mí ó lè má mọ practical side yẹn kọ́tà ń kọ́ ṣùgbọ́n àwa àyè ń bẹ fún wa ní ìsìn tó bá gé electrical engineering lẹ̀ ń kọ́ kí ló burú kí n lọ fira mi sọ́dọ̀ ọmọ tí ń ṣe wáyà ní ìsìn tó burú ni abúlé àfẹ́ wọn náà kò sí tó burú mẹ́ kéèyàn náà mọ̀ sanra rẹ̀ jẹ́ fáwọn. Sike mi a graduate for that matter graduate kọ níjọ tó máa gbélé fọ pé akọ wáyà rẹ ńkọ yàrá rẹ kan wáyà rẹ gbogbo lè gbiná. sọ́nà pé gbogbo nǹkan wàhálà ìtàlẹ́ǹdì ńlá ni tó máa ti tẹ̀lé wọn lọ tó máa tẹ èyí tí kọ́ náà wúlò àmọ́ nígbà tó bá mọ bí on the ground pẹ̀lú ògùn ọlọ́ọ̀lọ́la nígbà skul rẹ̀ wọ́n á di contractor tó ètò kọ̀ǹtrákítọ̀ tó wọ́n mọ̀ sún lójú building engineering wọ́n mọ̀ bí wọ́n ti ń gbé pọnpọ́n wọ́n mọ̀ bí wọ́n ti ń po simẹ́ntì papọ̀ mọ́ kankéré àpẹ̀lú papọ̀ mọ́kúta gravel wọ́n mọ̀ simẹ́ntì mélòó ni wọ́n wà pẹ̀lú gravel mélòó ìpẹ́ mélòó ni wọ́n dà fún wọ́n mọ̀ ẹ̀ńkà ń kọ́ nóòtù lásán bàdí tẹ́ ẹ̀ wọ́n gbé kọ́ńtrákítì fún ilé àtìdáwó tẹ̀wọ̀n pé táwọn ọmọ skul máa ti sáwọn ajáde wọ́n kàn lọ́ọ́ dé kótó ní yóò sì gbé báyìí lọ yóò mú bírò lọ lọ́nà ẹ̀ ṣe dáa ẹ̀pẹ́ kórin sí ẹ̀kọ́ kékeré mi. àníwọ̀ ọ̀ma nkankan láti fi èyí ó ti tètè síra rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. ọ̀rọ̀ àtọ́bà o pé ẹ̀kọ́ ni ẹ̀dá o. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت